àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ọkín báyìí lọ bẹ̀yẹ bẹ́ẹ̀ ni òkè ni ń lọ bá ẹranko àjù wọn lọ kọ́ máa bínú inú kọ́ máa bínú kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa ṣe ṣọṣọṣọ àwọn ò wọ́rì àwọn ò kí ẹ̀ torí pé ọlọ́run ọba náà ni òun bẹ̀ lẹ́yìn wa òun ló mú wa jẹ́ aṣíwájú àwa náà láṣíwájú wọ́n ń tẹ̀lé wa tẹ́wọ́n wọ́n ń tò wọ́n wa lẹ́yìn back to back to back. abala táwa báyìí abala campus gist ni ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbégbé ayé lọ́kọláya couples life ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ẹ̀ tí wọ́n pọ̀ débi pé ọ̀ ẹ máa ń gbọ́kọ̀ ní control english pẹ̀lú kò ní control ẹ̀ kò sí kan tó yẹ pé ó yẹ kan tó yẹ pé ó ti ó ti rí bí nǹkan tí ó normal kò sí ẹ kò sí nǹkan tó lè ń bẹ̀ ní after all àti wà ní school ní ọ̀sẹ̀ tó kọjá mo ṣàlàyé fún wa mo fún wa ní àwọn kókó kọ̀ọ̀kan nínú àǹfààní àti àléébù tí a ní mo sọ fún pé lọ́sẹ̀ yìí máa tẹ̀síwájú oní tó mú mi padà sórí ọ̀rọ̀ yìí ẹ má wàá gbàgbé ẹ tẹ̀lé mi lórí Instagram at official madiva lórí Facebook mi Bimbo Badmus Madiva tẹ́yìn bá ní nǹkan tẹ́ fẹ́ sọ nípa ohun tí à ń sọ nípa ètò ẹ̀kọ́ ni o àbóhun tí ẹ rò pé ó ń ṣẹlẹ̀ àbóhun tí ẹ rò pé àwọn èèyàn máa ń sọ náà nípa àwọn akẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà bákan náà ẹ lè kàn sí mi kí ẹ ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ dm mi lórí instagram at official madiva lórí facebook náà bimbo badmus madiva tẹ́yìn máa ti sọ àhán yín wàá ṣeré ẹnu ẹnu mi yìí náà ni màá fi ṣàlàyé yín dárúkọ yín màá dẹ̀ sọ èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí ẹ̀yin tèmi máa fún wa ní kókó kan báyìí ná tá a bá wá padà dé ẹ màá wá yọ̀nà ní ẹ màá sọ̀rọ̀ nípa ẹ̀ couples live Hey oyún tí a ò fẹ́ ẹ bẹ̀rù ẹ̀